بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا أعطينا الحكمة وفصل خطابك ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أصبحوا الله وبعلا نجلس à ń tọrọ ìké àti ìjẹ̀fọ́ àlùfáà wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọba nábì náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ wọn bá kóso àná wa náà ti bá wọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjàmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́gbàdé àti lọ́gbà olùmọ́sá àfàbẹ̀ ìlú àkọlẹ́ àtàkìyà ọlọ́àkọ́ àmì kìíní eléyìí ni kútùbà kààrẹ̀ nínú oṣù Ramadan lẹ́ẹ̀kan jẹ́ júmọ́ àgbẹ̀rún nínú oṣù Ramadan náà akọlẹ̀ ojú bá náà pé ìmánu bímọ dàrọ́tù fi Ramadan wà àdáni ìlú ẹ̀kẹ́kẹ́ ní mùsùlùmí àwọn ẹ̀kọ́ tá a kọ́ Ramadan kan náà mú lò ìmánu bímọ dàrọ́tù fi Ramadan àwọn ẹ̀kọ́ tá a kọ́ Ramadan mú lò wà ẹ̀kẹ́kẹ́ àti àwọn ẹ̀kọ́ tó wà fún ìdí kọ́nà ọba àwọn ọjọ́ díẹ̀ tó kù kọ́nà tó ṣe díẹ̀ ní wa kọ́nà ọjọ́ aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé ọlá Al-Qur'an Al-Karim òní náà ní ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù Ramadan fourteen thirty three àkọlé orúkọ náà la sọ fún wa yìí nígbà bẹ́ẹ̀ pẹ̀lú pé gbogbo ní bí apẹ́tọ́ náà wà báyìí àìsíkẹ́tọ́ náà wà bá tọ́gbà jùlọ àtẹ̀yìnfọ́ náà wà àwọn àwọn ọlọ́wọ́ bá àṣọ àtàbí ọlọ́wọ́ bá kó bí àwọn iṣẹ́ ẹkú ọwọ́ wa àtàwọn òwúrò ìyàmúlò ọ̀kan wa àtàwọn iṣẹ́ ọtí ọ̀gá mi tó ẹni tó bá mi tìmọ̀nà àkọsẹ́ tó lè tìmọ̀nà nínú bá fẹ́rẹ̀ sínú ìṣẹ̀lẹ̀ tó lè tìmọ̀nà àkọlọ́ ọba ọdún láti ọmọ náà kàrà ọlọ́ba lẹ́yìn náà mo jẹ́ ìwé kò tẹ̀lé náà lẹ́yìn fún àkọlọ́ nǹkan tó ṣe gbogbo wọn bẹ́ẹ̀ mo jẹ́ ìpa nínú wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́ba ìṣẹ́ ọlọ́ba ìṣẹ́ ọlọ́ba ọba náà bí wọ́n kàwọn ará rẹ̀ kàwọn sọ àǹbẹ̀lẹ̀ ọ̀rọ̀ àkóso àná àwọn alágbàlá àwọn òbí wa àwọn àgbà àkógbá wa tó mẹ́rin ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbàdàn bá اتقوا الله وقد امركم الله بالتقوى وعلم يقول سبحانه وتعالى ọlọ́wọ́ bá ń kọ́ wọ́n láti kápá ọlọ́ọ̀bẹ̀ àjáká ìrọ̀bà àgbà àwọn ibi oṣù kan yìí kálíkà àjẹ́kà náà olùpa ọlọ́ọ̀bà tó pẹ́ pé gbogbo ẹ̀rọ ìdìmọ́ ọlọ́ọ̀bà yìí wọ́n ni yá yóò lọ ní iná àmì ìtọ́kùnlọ́ àkọ́tọ́kọ́ọ̀tù wọ́n láti mú fún ní ilá wa ń tún mùsùlùmí ọlọ́run àkọ́kọ́ àkọ́kọ́ àkàjẹ́ mùsùlùmí ọlọ́run àwọn náà tó lọ wọ́n tó bá rí yá àyíwọ́ ní wọ́n sọ́tọ́ kó rẹ̀ bákùn lọ́bí kárọ̀kùn lẹ́sí wà áhídà وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا رجل يتبع وضع له وقد نزل الرسول ó lè dá ìyàwó ẹ̀ látara rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí àwọn ọkùnrin àtòkùnrin tó pọ̀ ọlọ́wọ́ ọba ṣáàdùkú ọlọ́wọ́ ọba náà ní ẹ̀mẹ̀ báyà àtòkùn ẹbí kẹfì náà bẹ̀rẹ̀ ayé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba gbẹdúgbẹdú ọlọ́wọ́ ọdún ọlọ́wọ́ ọba kò yá ìlú ìgbẹ̀dúgbẹ̀ náà mọ́tàkùnlá ọ̀rọ̀ قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فتعالوا على ما صدى لنا mọ̀lẹ́bí islam ní ramadan wọn kọ́ wa sí ọ̀pọ̀ ọ̀rọ̀ dáadáa aláàbọ̀rẹ́ nù lẹ́yìn ramadan náà kápẹ́ sọ̀rọ̀ dáadáa rẹ̀ ògbọ́n yóò ṣe wá ọ̀rọ̀ yẹ́sùn lọ́kùn gbòòrò lọ́kùn bọ́lá sí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ yóò ṣe lọ́kùn àmàlà ìlú tó wọn ṣe ń ṣe ويغفر لكم ذنوبكم ولو ومن يطع الله ورسوله البتة لا تقرأ بعض الشيء فقد فات فوزا عظيما إليه مجري وخلاص دعوة yorùbá ti sọ̀rọ̀ wọ́n ní ayélujára ọ̀nìyàn àwọn amẹ́jà ní ọlọ́dà fún ìkúdélé lẹ́sì dàbọ̀ sí ní ókó إن آخر الكلام كلام الله وخير الحمد على محمد صلى الله عليه وسلم إليه يورو طيب ما تشوى جبهة وادي بس خطبة ìtọ́jà àdúgbò ẹ̀mí ọ̀rọ̀ náà ní ìṣẹ́ àdébìsẹ̀rẹ̀ láwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn àdádálẹ̀ àwọn وقوش الذين عملوا وقوال الذين من الذين أكبر لأنهم سمعوا القراءة إنما أسألكم الله في الدنيا والآخرة الله يقول قوس في ريالات الكلمة وذلك إذا علمتم بما درستم في هذا الشعب عاشوا بينهما فتبعتم الشيء تعلمون إن رمضان ذاك الشيء المبارك وقلب الرحال هذا الشعب وقوى جديه أو أسكت في أسلوب طيب ọ̀sọ̀rọ̀pọ̀ ẹ̀rùkẹ́ pé oṣù ọgbọ́n yìí pé ti sílẹ̀ àtẹ́tẹ́ tó ti sílẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù ìdákọ̀ láti ní tó láti ní sílẹ̀ ní ìpínlẹ̀ òkú ọkẹ́rù ayé oṣù wọn ọ̀sẹ̀lẹ̀ tí máa bẹ̀rẹ̀ tó fi ara mẹ́rin sọ́ọ̀lì ha àwọn iṣẹ́ ń tawá sí ní oṣù yìí káwá máa lọ sí bóò láti máa ti hájú táǹkì lóru sàráàlì táǹkì lálẹ́ bóò ní oṣù yìí gbọ́mọ̀ ọ̀rọ̀ bóò láti ní pàṣẹ حتى قال لو كان كذي أريد كان فإن في السهور بركة أما بسال تلاش كمين أصلا البركة كيف إن كان كان من أصلا البركة تلاش كمين لو ما أصلا سمع يمي سقلا أي بزول ذيك جلاله سبحانه وتعالى سقلا تم يا رب تصل رب كذا سقلا فيه يقولون تعالى رجل بدي على الله الله سبحانه tí wọ́n á gbé alùsá erin tálọ́fẹ́ tọrọ kan kí n fún mi ìdí ńlá mẹ́rin tálọ́fẹ́ tọrọ àfún mi kí n fún látọrọ tí tó ń fún yìí ọmọ ọba wọn ń dàn fún ìdá sí fún ọba òrì ayé kan sí ara ní ẹni kò bá ẹni kò kólú wáyé ní ìgbà yà àlọ́ àlọ́ àti àdúnyà àti bá gbogbo ọgbà bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn àwọn àti ẹgbẹ́ àmì ọkọ̀ ọ̀gbìn apá مدى قيل الله سبحانه وتعالى لما خلقنا فيه من العبادات واعتكالات ومعاملات pẹ̀lú àwọn tó lọ́n dúpọ̀ lọ́rùn nípa àwọn ìgbàgbọ́ wa ìgbàgbọ́ wa láyé kawọ́ ẹ̀ àtàwọn ìbáàdà wa àtàwọn mùámàlà wa kàlùkà ṣe àmúlùtò mo ń gbọ́ ọ̀rọ̀ pásítọ̀ kan lóbi náà sí lónìí nípa ọ̀rọ̀ ìkùtì ń bọ̀ ó ní after the power of God there is no power like political power ó ń sọ káwọn ṣó mùsùlùmí nàìjíríà kí àwọn làwọn pọ̀ jù àwọn káwọn ṣó mùsùlùmí nàìjíríà wọn làwọn pọ̀ jù àwọn mùsùlùmí mùsùlùmí wọn ti wà ó ní ẹwà ẹwà àwọn tí wọn tó nǹkan ló ń pariwo yìí ìṣúná dáadáa kò sọ̀rọ̀ bá wọn náà ti ya máa yá mú pé ọba múra tó kàdúgbò sọ́mọ táwọn ẹ̀fẹ́ ti pé ti dálé àwọn èèyàn tó ni ọmọ ọba àti náà ó yóò náà ọmọ mẹ́jọ àti mẹ́jọ gbogbo rí ọlọ́ọ̀bà ọlọ́run tó wá ń fi bẹ́sẹ̀rẹ́ àgbà ní ilẹ̀ lára ọlọ́run sọ ọmọ ẹ̀yà yìí sùn náà yóò bá náà fẹ́ pẹ́ síbẹ̀ dàpọ̀ sí ọba àti ká gbé ẹ̀mí kàrìkà fẹ́lá ọba nínú àwọn àmọ̀ láti wa nínú àwọn àgbàdá àti wa nínú àwọn àkídà wa kàrìkà fẹ́lá ọba oṣù náà nìyẹn ẹgbẹ́ ní sẹ́ńtẹ́ẹ̀lì bí mi fún ìṣàkólá àǹkọ̀rí ọjọ́ kan ọjọ́ méjì lẹ́gbẹ̀kù táàkì parí Ramadan náà ọlọ́run táàkì pọ̀lọpọ̀ Ramadan láyé lọ́rọ̀ ذنب الله عابل أمة صلى الله عليه عوضة محمد صلى الله عليه وسلم بحاد الشهر العظيم هل هو بس عن الأمة ليه كلها أسليه أسجد على أسجد على كم يضم يتوقي كم يتحدوا على أقوى لأقوى الله بان بسمي دادا سيوم دون نهدية دادا أترى كل بلدو الله بان قصة من كين يكون من المستقيم الذين يتمع الله سبحانه الدنيا عارف عليه قال صلى الله عليه وسلم لمن قال له العظيمي يا رسول الله قال عليك بتقوى الله فإن عزماء كل خير حديث رواه الإمام الترمذي على كل طبعا النبي محمد صلى الله عليه وسلم ومن من من يقوصيك بتقوى الله مُنْبا هو لمن عليك بتقوى الله فإن جماعة كل خير يقول على علينا الجمل الواحد إمام هو إمام كل طبعا بالسواح فاتقوا الله كما عرفه العلماء فقدروا الله مؤمن على عمل بالتدبير والخوف من الجليل وبدا بالقليل والاستداد يوم الرحيم يبقى فاوى مع الناس رب سبسه ونحن ثم تبارى بلاني على عمل بالتدبير لكي يقول بشي مسلمين داخل في الفعل كيف مسلمين مسلمين مسلمين أنا أقول مسلمين ما يعرف كل أفضل المشرك وهو أسوأ المنوي ibi wọ ibi ibi yọrù lọ́wọ́ lọ́wọ́ sọ àwọn gbogbo olùkọ́ mọ̀ yára mùsùlùmí ní ìbọn yára mọ̀ yára mùsùlùmí ní kágbìyànjú kájà máa ṣàdúrà fún lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ mọ̀ yàrá fún nàìjíríà lọ́ba. alámàlú mi tẹ̀ sí ìwọ káwọn mi kájà máa báyọ̀ tó dáa fún ọgbọ́n lọ́wọ́ gbogbo ẹ̀dá. wọ́n rí dáa ní kọ́lé kájà ìṣàkó bí ni a ní yàrá pẹ̀lú tí wọ́n bá tẹ̀ wá lọ́wọ́ wọ́n ìṣèdáàbí يوم الرحيل kájà máa ìbára gbà ركبنا بأعمال الصالحات لهذا الشهر العظيم ọkọlùkù láti máa wọ iṣẹ́ rẹ̀ oríṣiríṣi tá a ṣe ìnáwó ni èrò jàmáà ni òun ẹ̀ pàdánù kẹtàrà tí náà máa ń hàn lọ́wọ́ àlùkò tí bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ṣe ẹbí tá a máa ti lẹ́tẹ̀lẹ́ gbogbo ẹ̀lọ́pọ̀lọ́ ní apáti kàtàrà abúgbàgbà rẹ̀ lọ́wọ́ àmì sínú abúgbàgbà fún ẹ̀fẹ̀ tẹ̀máàmù tẹ́kù àmì tẹ̀sí tẹ́kù lọ́wọ́ àṣà ìṣẹ̀fẹ̀ ìlú tẹ́lẹ̀ rà abúgbàgbà ó ń dáńpẹ̀ ní ìpàwọ́lọ́wọ́ bá ونعم كيه ومدار وراء يقول بيوم من الله حتى يدرك بعض ما يراه أنه حلال خشية أنه يكون حرام حرام الامام أحمد الامام أحمد عنه الامام إمام أهل الجماعه يا يعبد الله إن كتب جعل علي جماعة الإمام فاكك مفاترين ولا مفاترين دم يدركيه على اليوم أوقع إليه ما يبقى إتوالوبا أنا أتوالوبا أنا أتوالوبا أنا أتوالوبا أنا أتوالوبا أنا أتوالوبا iṣẹ́ ẹbí wá padà wá olóyìn oúnjẹ òṣèré rẹ̀ ni ọlọ́ọ̀bá mọ́sùlùmọ́ ní ṣe ìṣẹ́ ọlọ́ọ̀bá ẹ̀mẹ́jì káwà nínú àwọn ìgbàdọ̀lá ọ̀làkà àdínú máa fọ̀dá ètò ìgbì lóṣù nàkàlẹ̀ àwọn alẹ́ orí tá a fẹ́ ìlú ìjọba wò tẹ́jọ́ ní nìgbàhá mọ́ra àbá fún ọtí mọ́ra àbá fún dìnnà mọ́ra àbá fún àbàgbé ara wa àbá ìgbà sí òkìkí ara eléyìí ni òtí ọgbàlá àtúbàtò ọgbàlá àtúbàtò ìdádọ́lá ìdílá muhammed ìdíl àdáàbí lẹ́bí yẹndábí ànàkóma bí kama tó ìdí ààwẹ̀ ó láwọn ẹ̀kọ́ tàbí ìgbà mọ̀lẹ́kẹ́ ìbẹ̀rẹ̀ ìgbàlá wà ádàlá wọ́ ọ̀gbìn kàìrà kálí bá a rí àdéhùn tọ́lọ̀ ọba عن أنس بن مالك رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم مدينة وما سنة أنس بن مالك أمي أنس في مدينة ولقي يومان يلعبون فيها فيهما هنا وقدم الكتاب وما صدوم ọjọ́ tí wọ́n bá fi ṣeré wọn ti sọdún ọjọ́ orí yẹn الله kàkàrà àgbẹ̀lẹ̀kùnrin الله ìgbìmọ̀ káyọ̀ الله ìhùmà ọlọ́pàá الله ìyẹ̀fún الله ni ọjọ́ ọdún méjì ní ìtòkù bá a nílé lọ yóò mọ̀lá agbára ọlọ́ọ̀dún léyà yóò mọ̀lá èyí pété àti lọ èyí àwọn ọ̀gbọ́n ní àbàdáàrà mẹ́mà àbàdáàrà ló gbà sí wa. mo rántí nígbà tí àti muslim council tí àwọn ti muharram fọ àmì iṣẹ́ àbọ̀kà fún mi rẹ̀ sí mọ́ ọ̀gá ọ̀gá yẹn láyé dára àmì bàbá aláàbí yusuf ọ̀nà lápọ̀ wọ́n bá fún gbogbo wọn àwọn àjọ ọmọ ṣe àbọ̀dà kan fẹ́ kóná wa àtẹ́wò tí ní ẹlẹ́mú kẹlá sùn ní ṣe àbọ̀dà kan gbé lọ lọ́la kan àlùmá ṣe àlàyé sí pé ṣé kí la mẹ́sẹ̀ ní ìfún abáníà fún àwùyá náà tó ń lò ó lọ́wọ́ àmọ́ pé ọ̀kan náà sọ fún pé ìwé tó ń lóbi náà yá wa ìdí na adáhà àti ìdí fìtì ayé bàbá wọn wọn ìdí mọ̀lúmọ̀ láàlàlà má fi ṣe ìkọ́ lọ́wọ́ ìdí ọjà ìdìl àádá ìdìl ìfìtẹ̀ náà ní ọdún wa ọlọ́run ń dàbí gbogbo àwọn ọmọ wọn mọ ya mi lè dáa ọjà ìlú àti ọdún yìí náà ní afẹ́fẹ́lúkọ yìí lè rí dáa nínú àwọn ẹ̀kọ́ yìí sáhìkù gáàsì ló wọ̀ fún yé bẹ̀ lè rí dáa tó yẹ kọ́ àkọ́kọ́ náà tó gbèrè láàrin ẹ̀ka múra dáadáa ọkùnrin ló wà á mú adọ́ wẹ̀ nígbà tó tura واللبس الأدنى بالثياب كتب ذات نوع عرصر يوم بدأ نوع عرصر يوم وكان حلال للرجال لأن اليوم الخمس لا هناك حتى الوسيئي تعالى عارف تعديل حتى الوسيئي تعالى إذن هي أما بك توجه أعمال تعالى هذا هو الجميل لآدم لأنه هو الفرق وجوه منه قال رسول الله صلى الله عليه وسلم لأبا بكر ليس مسلم أبا بكر مرضى عمر فنوى يوم وأن يفهموا سنة بقى بدا من آه، آه، يا أبا بكر بكل قوم عيد وإن هذا اليوم عيدنا بكر كمان زمان يكون لكل قوم عيد الله ربنا يهرب رجل إليه ده يمشي على عاد آه. ده والله ده وانا شريك مويه بعيد رواه الإمام البخاري الإمام البخاري عباد الله لا تعلموا ما بنيتم من بيوت الخير لأنه من حس شديد ترى رجل قبل صام طول رمضان يفسر بالحرام الله ẹlẹ́gbà wà lórí o wọ́n tó ṣe wàhálà nínú Ramadan tó ọgbà oṣù kan tó ń kí wọn lásìkò lẹ́yìn Ramadan ọ̀há ti mú lẹ́yìn Ramadan ọ̀há ń bá wọn lọ́dún ìrẹ́gbẹ̀ ó ọmọ Ramadan oṣù ní láàrin kára sùhánà wọ̀tàánà bẹ́ẹ̀ ọgbà ìyá أيما ربي عالم خذوا بنظركم عند كل مسجد أمر ذلك الدعاء وكلوا واشربوا كما ولا تسرفوا ẹ̀mọ́dà náà pa ẹ̀mọ́dà إنه لا يحب المسرفين الله أقول لك أن هذا عبد الله بن عباس رضي الله عنه قل بدي الله يرحم يقول لي دي دي يحبك يبان دي حرام ناك كي وانا اجمع دي لنا حلال ليه سيدي ليه نجي سيدنا سؤال لما دي يحبك لنا حرام ناك الله ما شاء الله فتقوا الله ولا تشركوا وكذلك في سهر المسلم عن مناهج الثمرات كما الخروج الى الصلاه عيد الفجر ولا تنسوا ان رسول الله صلى الله عليه وسلم فرض علينا نقاش الفطر من هذا في هذه السنه الأكبر عن بعض أهل في كان يعرف قتل الفطر أو دوروا عن يعرف قتل الفطر قتل الصدوم قتل الصيد نصف عشر مواسم لا رعيب فيها كانوا كبيرين في ليه tí bá ń kí ní ilé abẹ́ aago mẹ́sàn-án ó máa kí ní tàbí aago mẹ́sàn-án àbọ̀ nítorí káwọn èèyàn lè bá ráàyè jẹun káwọn àráyè lè bá ráàyè yọ bùkátà síkìrì wọn وذلك لما رواه الإمام أبي زاهر وغيره عن ابن عباس رضي الله عنهما قال دري دائما سيدنا عبد الله بن عباس فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر جورة للصائم لفظ ورفض وتؤمة المساكين من أداء قبل الصلاة فهي مقبولة ومن أداء بعد الصلاة فهي سنة من الصدقات دي عبد الله بن مسعود رضي الله عنه إلا عبد الله بن عباس رضي الله عنه من أبي بكر سيدنا أبي أبي داود إمام أبي داود وني يجلون في زكاة الفطر لنا يجمعون وني كل ما أبيع فما فما وميت عشر من أول ناس يوم àwọn àgbẹ̀yìn náà wọ́n jẹ́ oúnjẹ fún àwọn táríkà mọ̀nà àdáyà kábíyà sọ̀rọ̀ àfẹ́rí ìzàká tó mọ̀kúlà ẹtí wá yà tó lọ sọ kírun ìdí ilé ìlú ìzàká tó wọlé o mọ̀nà àdáyà dára sọ̀rọ̀ àfẹ́rí ìzàká tó mọ̀kúlà sọ̀rọ̀ káàdì ẹtí wá yà lọ́dọ̀ bá ti ìdí ilé ìkọ̀sẹ̀ sàrà ní وعلم أن التكبير يوم السنة لا يعلم التكبير فكل سنة الله وبارك قال في تقبلوا تقبلوا وتقبلوا الله على ما عداكم لعلكم تشكرون كيف تتعوى شيء في الجنان أحبتاتي تكبروا الله على ما أحبكم لن يجوزوا ولا أحبكم كذا ما يصير تكبير فلوه باكو في المنع ودعوا الله سبحانه ولعلكم تشكرون طبعا الجمهور علماء على أن التكبير في عيد الست من وقت الخروج إلى صلاة إلى صلاة إلى ابتداء الصلاة أو أنفع جمهور وطالما يقول تكبير ما بر لا غني ما يكون لي كوكو نفس ايدي تي تي تي تي فوق دي بيو بي الي حتى يخرج امام واما في التكبير يتوب بس قال انا اني بيجي اما نقول الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد شجع كان يتجع التكبير يمين بيجي àbíká إنك mẹ́ta الله Allahu الله Allahu الله Allahu لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال قوم من التكبير من ليلة الفجر إذا رأوا الهلال على جميع كيف رأوا الضوء ثم تبين لهم أن أنام سيكون ولو شباب لا تبين تكبيرة عليه ثم تبين أنام سيكون لا تبين لا تبين لك تبين wọ́n ti anáwọ̀sì pé wọ́n yóò ti báyìí láti bẹ̀rẹ̀ sí èdè dámà títí dàgbà sí yìí ọlọ́run àti kí ọ̀pọ̀lọpọ̀ ọdún náà bá wà láti ìjọba ìgbà àbúrò Islam amọ́gbà àbúrò pé orí gbà ní ọdún yẹn ọdún lọ pé ọlọ́run bá sùhánà wọ̀ sáárá ó ń pa wá láti kátẹ́lì súnmọ́ sí sẹ́lẹ̀ nígbà rẹ̀ yọkùnrin owó káwọn kọ̀ọ̀tún lọ bẹ́ẹ̀ ní kẹ́mọ̀ sàdúà kódà obìnrin tí ò sọ́kọ́sẹ̀ bí máa tún ti kan ìfáàdì lọ́wọ́ èyí ti kò káwọn náà lọ sí ìdí wọ́n kàn ní kírun ní kóńdó lọ́gbà kan nítorí àánú ọlọ́run tó sọ̀kan ọlọ́run jẹ́ àwọn ọmọ àwọn tí wọ́n sọ̀rọ̀ nílẹ̀ ọlọ́run ọlá kùránì kẹmí ọlọ́run bá lórí nípa àwọn ọmọ ìdẹ́tì wọ́n jẹ́ láàyè wọ́n kẹrání wọ́n ọdún ẹ̀rọ wọn ti fẹ́ ìmọ̀kánì wọ́n àjíyébọ̀ lọ́kùn fẹ̀yẹ̀kúrò ẹ̀rọ ìdíkùn lọ́kùn فبدلوا سيئاتهم لحسنات الله اكبر فليبدؤون مكفورا ọlọ́wọ́ búra wọ ìgbẹ́sì fífi ọkọ̀ bó yọ lọ́wọ́ búra wọ jẹ̀lá ìkébi yọ lọ́wọ́ búra wọ kàrá mi fi wo iyì mi búra wọ ọlọ́wọ́ yìí àti bíbí àmì búra wọ makaani wọ ìfá makaani àtàyè ní dọ́gba yọ búra ọlọ́wọ́ bá ní wọ ìgbẹ́sì bẹ́ẹ̀ wọ àkàlì nínú ìyàrá ní wọn láàbí gbẹ́lá tẹ̀sí àbá وبدأت سيئاتهم المحسنات أمان شيء كي يعرفون الله ويرجعون مغفورا لآب أحسنهم إنما إنما بين أحسنهم هجوة ونوضا جاوى أنه سورة النظرة إليه يجي أن الخطبة كافر سيدنا الله سبحانه